fọ́ o. ìmọ̀nà ló mú wa má jẹ́ kó fọ ẹ̀rù. ẹ̀kọ́ Ramadan eré lásán kọ́ eré lásán kọ́ ìmọ̀nà ló ẹ̀kọ́. arábìnrin ó ṣẹ̀ mí ó ṣẹ̀ ẹlẹ́dàá mi ó ṣẹ̀ ìyá mi ó ṣẹ̀ bàbá mi ó ṣẹ̀ ẹ̀yin àfa pẹ̀lú kódà n tó burú jù ni pé ó tún wá ṣẹ̀ lọ́hùn ah, ah, ní ẹni tí mo fẹ́ ní ṣùlọ́kà ẹni tí mo ní yìgì lórí ẹ̀. àfọ ah. ẹ̀gbà mi kí nìkan tí mo ṣe tẹ̀lé ń pariwo báyìí nínú yàfa kí ni nǹkan tí mo ṣe téèyàn kò ṣe rí. wo n tó ṣe gangan fẹnu ara ẹ sọ fún wọn. ẹ̀yin ní kẹ́ ẹ sọ ọkùnrin nìyí iwájú ọkùnrin la wà yín ní kẹ́ fẹnu ara yín sọ ọkùnrin nìyí ẹ má tì mí sí ẹ̀yin kọ́ lẹ ní kí n kájọ máa bọ́ báyìí. ìwọ gan mọ̀ pé n tó ṣe ò dáa olómú ẹ tó jẹ́ pé ojú wa ń tì ẹ ojú ò tì mí ojú ò tì mí fẹnu ara ẹ sọ fúráìnì kẹ sọ mi ò lè sọ fúráìnì kẹ sọ ẹni burú mọ ẹni burú mọ èmi ni kí gan kí ló ṣẹlẹ̀. má jásí wípé ní tí mò ń rò ní yóò láàrin yín báyìí torí pé lọ́rọ̀ bá ti di pé tọkọ déwájú adájọ́ kálukú wojú ara wọn ọ̀rẹ́jọ́ rò mọ́ kó má jẹ́ pọ̀rọ̀ oorun fìtínà lẹ̀ á pàdé lérí bẹ́ẹ̀dì àpàdé ní máa fìtínà báyìí lẹ̀. ẹ wo àfa òní tóbi bù. kí ló ṣẹlẹ̀ gan-an. ẹ gbọ́ ó odidi ọgbọ̀n ọjọ́ tàbókòjì ọjọ́ èèyàn gbọ́dọ̀ súnmọ́ ìyàwó ẹ̀. Hmm. Hmm. Ah! mi ò ní gbà á ní mi ò ní gbà sẹ́ ṣé obìnrin téèyàn fẹ́ ń ṣu lọ́kà kó wá wò sùsùn kó ní ọgbọ̀n ọjọ́ tàbókòjì ọjọ́ ọkọ tó fẹ́ òun sílé kò ní ṣíun láṣọ wò ṣọ́ṣeéṣe ẹ gbọ́ ẹ wá bí léèrè wípé ṣé mo parọ́ mọ́ kí n níyàwó ńlé kó má sí pé àti ẹ̀jẹ̀ àtinú o àwa kí tàràwí tán o àwa àwọn ńlá ní kí wọ́n ti tẹ bá ríbi tí ń gba ọwọ́ mi dànù. Allahu Akbar a mo ti mọ̀ pé tí ó ṣẹlẹ̀ náà nù ọ̀dà ìwọ ìyàwó kí ló gan tó ṣẹlẹ̀ gan-an ṣé bó ti rú yìí lórí àbọ̀ láfikún lérí ọ̀rọ̀ tó sọ. bó ṣe jẹ́ lélẹ̀ ká ní kò ṣe pọ̀ gan ní tìjú bó ṣe wà yìí ẹ̀yin náà ẹgbẹ́ ọkọ̀ tó ń sọ lẹ́nu nínú àwẹ̀ oṣù àpọ́nlé àáfàá nínú oṣù méjìlá ọlọ́run wá fọṣù kan yọ gédégbé pé ká máa fi sùn èmi dẹ̀ ní má jẹ̀mú pé nínú àwẹ̀ tá a wà yìí o gbogbo nǹkan tó ń jẹ́ mímọ́ ń fẹ́ wà nínú ẹ̀ kẹ́yìn ìwádìí kẹ́ máa ní ẹ pẹ́pẹ́ sí o ó yá orí bẹ́ẹ̀dì ìfà tí bá wà ní kíchìn tá bá ti ṣínú sábà yìí. ṣé lọ́sàn-án àwẹ̀ ni má parọ́ mọ́ mi ṣé lọ́sàn-án ni. Ah! ṣé ẹ lè mú ẹ lè mú mọ́ra ó dídí oṣù kan thirty days ẹ lè mú mọ́ra ẹ lè mú mọ́ra. má gbàgbé kó o tún sọ pé lẹ́yìn àwẹ̀ wa wa wa, wà má parọ́ ń bì èmi ajá ẹ tó bá pa ọ bá ti gbàgbé kó o sọ pé lẹ́yìn àwẹ̀ kan o tún máa gba mẹ́fà kan. ẹ ṣọpẹ́ jù ni. ẹ ṣẹ́ ń gbọ́ àfà ṣẹ́ ń gbọ́. ṣọpẹ́ jù ni. subhanallah ẹ eh, ọ̀dà ẹ wá farabalẹ̀ gbọ́ tèmi sórí kọ̀ ìyàwó mi bá wí sẹ́rí ọlọ́run ju wàá bá yín sí ọlọ́run bá yín sí mò ń ṣe tìláwà kùránì lọ́wọ́ náà lẹ́dẹ̀hùn ọ̀kankan ibi tọrọ yìí ti jẹyọ nú àlùkùránì ibẹ̀ mo bá kùránì dé tẹ̀ fi dẹ̀hùn ẹ gbọ́n tọ́lọ̀ wọn bá mi sọ nú àlùkùránì ni bàdà àwùjọ bíláhi mina ṣètò rajim bisimilahi rahman rahim olùwani òhìlà lakum lẹ́lẹ́ta síyáàmì rọ̀fàtù ìlà nisaikum hunna libaasun lakum wa antum libaasun lahunna ọlọ́run la yọ̀ǹda fún kẹ́ ẹ máa súnmọ́ àwọn ìyàwó yín tó bá di lóru nínú Ramadan tẹ́ ẹ bá ti ká sámú tán ayọ̀ǹda fún yín kẹ́yìn àti wọ́n jọ máa wọlé kẹ́ ẹ máa lájọṣepọ̀ títí tí ó fi di sàárì níyàwó ilé yín tẹ́ ẹ so igi lélẹ́rí ni o kèé sàlẹ̀ o ọ̀sán nìkan lẹ̀ lẹ́tọ̀ọ́ àti súnmọ́ra yín nu Ramadan àmọ́ bẹ́ẹ̀ bá ti sínú tán tẹ́ ẹ kí asámú tán lálẹ́ ẹ lẹ́tọ̀ọ́ àti súnmọ́ra yín torí pé lẹ́tọ̀ọ́ lẹ́jọ jẹ́ láàrin ara yín ìwọ ìyàwó wàá gbọ́rọ̀ ọlọ́run o kó o sì tẹ̀lé o wá gbọ́ nǹkan kan tí mo tún wá fẹ́ sọ fún ọ anabi muhammad sallallahu Alayhi wa sallam ó ní gbogbo obìnrin yòówù tí ń bá ń kọ oorun fọ́kọ ẹ̀ tọkọ rẹ̀ forun lọ tọwọ akẹyìn sọkọ lérí bẹ́ẹ̀dì tílẹ̀ fi mọ́ tọkọ ní wọn ń rúnra tí ò tiẹ̀ wò ó ṣe láàánú tílẹ̀ fi mọ́ ń jọ náà anabi nírú obìnrin bẹ́ẹ̀ àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ sépèlè ni tílẹ̀ ó fi mọ́ dàpọ̀ mọ́ wa nú obìnrin tí mọ̀lẹ́kọ̀ ó sépèlè o sọgbọ́n. So, dákun tún wà rẹ sí lọ́dọ̀ ọkọ rẹ tún àárín ní ṣe o kò sínú súnà kò sínú pé èèyàn fẹ́ ṣe mímọ́ mímọ́ rẹ náà ọkọ rẹ náà ni sáárì ìsínú tó ń dá fún ni àti kó o bá ṣeré ńgbà tó bá sínú tán lálẹ́ ńgbà o bá ti lọ́ọ́yà ni gbogbo tó mọ̀ fi dẹni mímọ́ wájú ọlọ́run náà nù tó mọ̀ fi lílá dá wájú ọlọ́run nù so ti gbọ́ bẹ́ẹ̀ ọlọ́run ò ní dàrin irú o ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run. sẹ́ẹ̀rí tó kù ní ìsìn ni pé ẹ bá ń dojú kọ́kọ́ bá ń bí pé ṣó ti wá ṣetán kò kí ló wí. ìgbà tó ń lọ pé kí ló wí. sẹ́yìn ni bá sọ̀rọ̀. ọ̀ya bí ọkọ rẹ kọ́ má bínú. kò ní bí. ọ̀dà kò fún náà ẹ pẹ̀lẹ́ ẹ má jà. ẹ̀kọ́ Ramadan ẹ̀kọ́ Ramadan. asán kan ìmọ̀nà ló mú wa má jẹ́ kó fún ẹ̀ القرآن شعر السياق والكياب وتلاوة القرآن ẹ̀kọ́ ramadan èrè lásán kan. àlékún ládá ẹni kó súnmọ́ bí kó wá wọ̀nà tó fi máa rọrùn o ọmọ múmìnì tó fẹ́ sórí ire àtẹ̀yí tó fẹ́ wọkọ̀ ìmọ̀nà ló mú wá má jẹ́ kó fò ẹ́ mú.